now àwọn àfáà sọ pé kẹ́lìmọ̀ wàràdà tó jẹjọ nínú àwọn oríṣi àyà mẹ́ta wọ̀nyẹn wọ́n fẹ́ ló wò pé ìtumọ̀ ẹ̀ ni pé ọ̀wọ́lé dákọ̀lá sísẹ́mù tá a wá lò yẹn sísẹ́mù tá a gbé kí la máa ń pè nínú ẹ̀kọ́ afẹ́. àwa lọ sínú àwọn àyà míì láti fi fa ìtumọ̀ ẹ̀ jáde kí ni wọ́n pè ní nínú ìmọ̀ usulu tafsir ìmọ̀ ìjìnlẹ̀ nípa tafsir kí náà tẹ̀ kálọ̀. abẹ́ ọ̀túnmọ̀ àyà ẹsẹ̀ àwa lọ sínú àwọn àyà míì pé ah, what are dakọ̀dà díàpọ̀ èyí náà dakọ̀dà náà lè túmọ̀ ní tiẹ̀ náà ń tà ṣe yẹn kéde máa ń pè ní ọmọ àtẹ̀sí kéde máa ń pè ní. kẹsàkọ̀ ọ̀gá ọ̀gá yà tẹ̀sí lórí Kùránì pèlè Kùránì ntẹ́ pè ní. yẹn náà pè ní tẹ̀sí lórí Kùránì pèlè Kùránì. òun náà sì ní ìgbésí àkọ́kọ́ nígbàkigbà tá a bá kan áyà kan tí ìtumọ̀ ẹ̀fẹ́ fún wa ní problem ìdí nìyí tó fi já sí pé wọ́n wá mú ọ̀rọ̀ ọmọ àbáàsì wá fún wa wípé ọmọ àbáàsì sọ pé àlùwùrù kẹ́lìmọ̀ wàràdà tó jẹ yọ̀rọ̀ sọ́ọ̀tù mọ́ríyàmù ohun tó túmọ̀ sí náà dòwúlù bíbọ̀ nìkan lè á nà á dọ̀dà mọ́ ìfàsírù bíi àlùkòrò á wọ́n àlùkòrò á torí pé. ètò kọ́kọ́ láti wọ́n ni pé ká tún mú àyà ní ìwà ká túmọ̀ rẹ̀ that is the best option the best option ever tẹ́nìkan lè fi túmọ̀ Qur'an pé ọ̀kan àyà kan o ọ̀sọ̀ bá kan o ìtumọ̀ rẹ̀ ọ̀la gbọ́yé wá inú Qur'an lọ wò ohun tí ò yí onímọ̀ àyà yẹn ó ṣeé ṣe kó wà nínú àyà yẹn ó ṣeé ṣe kó ṣe kí ni. kó wà nínú àyà mi àwa ìtumọ̀ wàràdà wà ní kúmílá wa rìbùwà nínú sọ́ọ̀tù Maria àwa ṣàkíyèsí pé nínú sọ́ọ̀tù Hud ọ̀jọ̀jọ̀ ń bẹ̀ nínú sọ́ọ̀tù Maria yìí kan náà ó tún jẹjọ́ kò mí bẹ́ẹ̀ nínú sọ́ọ̀tù àbíyá ó tún jẹjọ́ therefore wọn wá ní ìtumọ̀ wàdàdà táwọn gbá káàkiri yẹn kámẹ́wò ìwádìí nínú àti rí tùmọ̀tá tá a máa fún ọ̀nà sì ní dákúrà wọn ní ìdí ọmọ àbáàsì tó fi sọ bẹ́ẹ̀ nìyẹn. bàbọ̀dé lákàrà kọ́ba fíìmù ẹ̀rù wíyí àníkùn àbáàsì ọ̀dìyàwó àníkùn wọn ní àbá. nínú àwọn fàṣírù onítọ́ba rí. nínú nǹkan tó gbà wá látọ̀dọ̀ ọmọ Abbas rọ̀lí àwọn ọ̀rọ̀ àdúgbò nínú ọ̀rọ̀ náà ọba tó sọ pé wàyí ní kúmílá wá dìbò wá kọ́ọ̀dà ó ní yẹ̀dùkú lò wá ó ní túmẹ̀ nìyẹn yẹ̀dùkú lò wá kò sẹ́nìkan nù yín tí ò ní wọlé wàmí tìlú dáadìka. irú ọ̀rọ̀ yìí gẹ́lẹ́ rúwìyà àti ìbùnú mọ̀sẹ̀wò ọ̀nà wọn tún gbà tọrọ ọmọ mọ̀sẹ̀wò yìí nígbà tó kí ni dákọ̀dà dákìlù wàyé ṣàlù lè hàdà tẹ̀sí lè lè àyà wọ́n wá mú ọ̀rọ̀ kan wá láti fi ṣẹ̀rí sí ìtúbalẹ̀ tí wọ́n fún àyà náà kí lọ̀rọ̀ náà máa rọ̀ wá wu Abu Sumayya máa rọ̀ ní ààyè yìí ìyẹn lọ́jọ́ náà ibi tí wọ́n dúró sí wọ́n wà níbi kan láàrin ara wọn wọ́n máa ń sọ pé láàyè yìí o àwájápẹ́ ẹnu sí ìtumọ̀ àlùkùrùdù tó lè yọ nínú súra yẹn fàkọ́lá báàgù náà àwọn kan ń wa wọ́n máa ń sọ pé láàyè ìdẹ̀kùrù ha ó mèlú à ẹ̀rọ ọ̀rọ̀ pé kò sẹ́ni La tán ni mo bá pàdé jábìrì ọmọ abdullahi fàkúrútù làwù mo wá sọ fún pé iná ìtàláfúná fìdá ìkàlùkù ó ní ìdọ́jọ́ náà pé àwọn ajapẹ̀rù níbi ọ̀rọ̀ wúlù yẹn ajapẹ̀rù. fàkọ́lá báàlù náà làwọn kan nù wá sọ pé láyé tó kúlù á mú mi mú mi ní òye wọ bẹ́ẹ̀ o. bàbá sọfíà ọkọ àgbẹ jábírù abdullahi jábírù abdullahi sàbẹ ni ok jábírù abdullahi sọlábà ni abusumaya tábì ni àwọn wà ní fọ so àwọn ti fọ ọ̀rọ̀ láàrin ara wọn ọba pàdé senior àwọn ọ̀pẹ senior làwọn sàbẹ senior ni wọn ìwà tó ní àwọn ẹni ìṣáájú wọ́n gbìyànjú tí wọ́n ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn ti sún síwájú fáínàlì láyé ti wá rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ló tálẹ́tì ọ̀kan rẹ̀ jẹ. bọ́ọ̀ bá padà sọ́dọ̀ àwọn sàbí àti àwọn táàbì ọ̀pọ̀ àmọ́ òyìnbá dàbà ọtí tuntun kan náà. àbúṣùmọ́yà sọ fún jáde báyẹn dábì wá sọ pé fa áwá bìí sì báyìí ìlà òdùnnà yìí jáde ọwọ́ fi ọwọ́ rẹ̀ síbi etí ẹ̀ méjèèjì báyìí tó fọwọ́ ẹ̀ síbi etí ẹ̀ méjèèjì báyìí. wà á ọ̀dà súnmọ̀dá ńlá àmúnsẹ̀mẹ́tù rọ̀ṣúlá ọlọ́ọ̀ṣọ́lọ́ wà ní ìwọ̀sẹ̀lá. ó fọwọ́ ẹ̀ sí méjèèjì báyìí ó ní ìwà àbúṣọ́yà ó ní kẹ́tí méjèèjì yóò dí mọ́ mi lágbárí tí tí ọ̀bàjá sí pé mo gbọ́ mo gbọ́ lẹ́nu ànẹ́bì sallallahu alayhi wa sallam ti sọ pé àdùwúrúdú àdùwùn wúrúdú ti bẹ́ẹ̀ náírà yìí o ìtumọ̀ ẹni àdùwùn wíwọ ìkan ó ní kétí méjèèjì kò dì tí ìbá gbọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àlejò sallallahu alayhi wa sallam sọdí kàdé gẹ́gẹ́ kò fásitì òun gẹ́gẹ́ ní túmọ̀ Kùránì fáwọn sàdé láyé púpọ̀ bárù wádà fáàjì òní ìlànà kọ́nà à. ó dàbí ibi sọ pé ẹni ilé kan ò ní ṣẹ́kù ẹni ibi kan ò ní ṣẹ́kù àfikún wọn lọ́gbẹ́. fàtẹ́kù. sí nǹkan kan tó fẹ́ tú sí kò sí nǹkan kan tó fẹ́ tú sí so bí gbàgbé bá sọ pé kò sẹ́ni tí ò ní kò sẹ́ni tí ò ní gba ipò yẹ jáde so ọ̀rọ̀ náà mi tó gbàgbọ́ ta ni ibi tó gbàgbọ́ ta ni ṣùgbọ́n ọlọ́run sì ọlọ́mọ tó dá sí pé ọ̀pẹ́sẹ̀ ni wọ́n ṣe fún yàrá kó tó jáde ibi tó ti yọ ọ̀nà tí ọlọ́run fi bẹ̀ náà lọ gbà ta so wàá ilé kúmi láwárí wá kò sẹ́nìkan ní tí ò ní wọ bẹ̀ wọn náà lè fi sọ pé ìtumọ̀ wùrúùrù yẹn dòkúlù ni o ọba ń tẹ̀ wájú pé láyé bukọ́ láyé bukọ́ ohun tí ń pa àwọn tí ń sunkún lẹ́kùn rèé o tó o ti báwo ọ̀rọ̀ làwọn aṣọ tó wà lójọ́ wèrè kan tó lójọ́ wèrè tó o ti mọ̀ ibi tó wù lẹ́sìn ọ̀rọ̀ ayàtàwọn tó ń kà tí wọ́n ń sunkún nìwọ̀n là ń kà fún wọ nìwọ̀n ń rojọ́ kọ́ya máa gbé ẹgbẹ́ rẹ lẹ́yìn. láyé bukọ́ bá rí wà lábá ẹ̀sìn ẹni àtẹni kò ní sẹ́kù ilá kó wọ bẹ̀. fàtẹ̀kùrù alàlè mú ní ìbárídá wà sàlámà ó rí i pé nígbà tá a lè fi ìgbà yìí lọ́jọ́ kìnìún tí àwọn ètèrè tí wọ́n dáná tí wọ́n dùdókò sínú náà wà kú ní bárídá wà sàlámà aláàyè rọ̀ yìí. lọ́fẹ̀ẹ́ ìbẹ́rù wọn náà tó tọ́ ọwọ́ àbí ọ̀wọ́ iná táwọn kìnìún dálẹ̀ ọwọ́ ṣùgbọ́n ahyɛ ɛɛ wele kan kebiri kan tɔba bɛ kɔkɔ yɔ sɔ pé ahyɛ nani na fi do ahyɛ fi lòun fi yọ ẹ̀dá lòun fi yíran ẹ̀dá kun ṣé iná fúnra rẹ̀ ló dá rẹ̀ ní àgbẹ̀ nìkan ló dá ìtọ́kọ̀ yẹ kó nígbà tí ẹ bá gbé àṣẹ fún náà báyìí bí ẹni pé òun ló ń dára ẹ̀ kọ́ńtúrò sójú òtí wá ti ọkọ̀ báyìí pẹ̀lú kúlínà kúlú bárídán wà kúlínà kúlú ẹ ẹ jẹ́ gbọ́dọ̀ lẹ́nu. so kẹ́yìn lòun ni ẹ má fàyè òkè irú tí ó ṣẹlẹ̀ lọ́run ó ti ṣẹlẹ̀ ní ilé ayé ọ̀rẹ́ yìí àpẹẹrẹ kan nù àpẹẹrẹ ní ìtòyè tí mo tó rántí nípa ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ eh, dàjà nínú àwọn ìdìbò tó wá látọ̀dọ̀ òbí ọlọ́run lọ́rọ̀ dàjà àdébí sọ pé máa wú náà rúbàjá nà gbogbo omi tí dàjà àdìbá ti lọ ni iná máa tẹ̀lé ni ọgbà àdẹ́ ó sì máa tẹ̀lé lẹ́yìn káàkiri gbogbo àti bá ti ní kàdá àdá yìí wọ́n máa rí iná tẹ̀ wọ́n lò é é é wọ́n sì máa rí ọgbà àdẹ́ dá tó jẹ́ ibi tó lẹ́wà pẹ̀lú rẹ̀ àmẹ́tìwá ní ẹ̀yìn mú mi tó bá bá láyé nígbà náà ẹ má wọ jáná màsí kàdá yìí o iná rẹ̀ ní kẹ́ ẹ wọ̀ o torí pé iná rẹ̀ gẹ́gẹ́ ní làlàáfíà iye ọgbà àdẹ̀rà rẹ̀ gẹ́gẹ́ ní iná. tí yẹn mọ̀ sí pé nílá ìlú amòmí ọ̀gbọ̀n ìbá gbogbo ti di àṣẹ ọlọ́run ni gbogbo ti di àṣẹ ọlọ́run ṣe kí ni olóní ọ̀dà tọ́ba dá sí pé àṣẹ iná níná fi yó àṣẹ òun lòún fi ràn ọ̀dà ìṣẹ̀lẹ̀ eclipse ńkọ́ ìṣẹ̀lẹ̀ kùsùfù tí òṣùpá tí ó gba àsìkò òòrùn èyí ṣe tí òòrùn fi yarí lọ lọ́wọ́ pé àṣẹ mo láṣẹ ọ̀ gbọ́dọ̀ dé àsìkò ọ̀ gbọ́dọ̀ lo àsìkò mi èyí ṣe tíṣẹ̀lẹ̀ yẹn fi ń ṣẹlẹ̀ bákan náà tó bá dá sí pé nǹkan ó dá láṣẹ bí ewé bí egbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi sọ pé ewé awore tètè lórí ká máa pè ọ́ ewé ọ̀jọ́ ọ̀bàdé lórí ká máa dùn jìnnà sí ọ ewé kìíní kan àá ó ti di tètè rí gbogbo àṣẹ yẹn wọ́n lọ lọ́wọ́ ọ̀dà èyí ti ṣe káàdé ní Ibrahim fi fẹ́ dú ọmọ ẹ̀ lọ́rùn tọ́bi òfin tọ́bi òfin ràn án tọ́ba ká sí pé àṣẹ ọ̀bẹ ní máa jẹ́ kó gé nǹkan wáyé tí òfin gé e. tó ti wá pé kò sí àṣẹ kankan àdàpọ̀ ìdáni ló sì fi jásí nígbà míì tí wọ́n bá tààyàn níbọn ìbọn ò ní ràn láìsí sòògùn àyíká èmi ní pílẹ́ẹ̀dì báyìí ní Palestine tí wọ́n ń yin ìmọ̀ọ́mù tí bíi sọ́jà mẹ́wàá tí wọ́n sì kọjú ak lẹ́mọ̀pẹ̀ ak bọ́sẹ́mì tí wọ́n sì ń tí wọ́n sì ń yin ìmáàmù yẹn tí ìbọn sì ń jáde lẹ́nu ọta àbọ̀ jáde lẹ́nu ìbọn tí nǹkan kò sì sí ìmáàmù. ọwọ́ èmi ti lórí Facebook tí mo ti wò kò sí kí ní kankan lọ́la ṣe ọlọ́run nìkan lọ́ba láṣẹ ló ń sọ pé iná máa ń wù ú ìdá àwọn àṣeyá á ń yẹ kúlà làwọn kó fáyà wọn ìgbàkigbà tẹ́lẹ̀ bá ti wá gbé àṣẹ yẹn fún ẹ̀dùnmí lẹ́yìn ọlọ́wọ́ owó àmúṣubì kù ìtìmọ̀fẹ́ bàlẹ́ tẹ́lẹ̀ nìyẹn ó ti dẹ́ lẹ́bọ̀ nìyẹn ó ti dẹ́ lẹ́bọ̀ nìyẹn tọba ti lé ki ewé kan tó ń kí kan àṣẹ tó ń kí òun kan tó ń kí kan tó ń kí kan àṣẹ òun kí oṣù kí kan àṣẹ òun kí àwọn àjẹ kan òun kí wọn kan àṣẹ à ń ta mùsùlùmí kùbìlà ó ti dẹ́ lẹ́bọ̀ nìyẹn o ìtì bí àṣẹ kátó lórí ayé àtìgbà kan wà ní ayé àtìgbà tó lè ṣe ayé mọ́ lè la ìwà padà ọlọ́run kan lónìí wọ́n á sẹ́yìn padà kò á ní mẹ́tì kò ní pátánà tí wọ́n fẹ́ ṣí ààrẹ kí wọ́n lọ́wọ́ bí gbólóhùn pé ẹ̀yin tọ́lọ̀ ń kó ayé lọ́wọ́ àwọn wo ni sẹ́yìn ọmọ rẹ ni àbíkà àbíkà mọ́dà rẹ ni sọ́yìn ọmọ àwọn àbíkọ́ tọ́ lótùkú yìí Ògúndé ta pé a ògúnta lè di gani nínú àwọn a ah, ọba àwòdìnà ọba àwòdìnà gbogbo àwọn kankan junior àwọn jẹ bẹ ó lè dìnnà nínú orin torí pé ọmọ nínú orin nígbà sọ pé èmi ò mọ̀ wọ́n o torí kò sí maternity ní ọ̀run tí tẹ́ máa bí wọ́n sí irú àwọn gbólóhùn yẹn gbólóhùn yẹn bọ̀ gbólóhùn yẹn bọ̀ ok now uh, so mo jẹ́ kí ọ̀rọ̀ yìí ọ bọ̀ lójijì gbàdá mi ṣe sọ nǹkan gbàgbọ́ bẹ́ẹ̀ wípé kò ní sẹ́kọ̀ọ́ ẹni rẹ̀ kò ní sẹ́kù ẹni nìkan tí ò ní wọ ná ṣùgbọ́n o fàtẹ́kùnù alàlẹ́ mọ́mí báàdà wàsálàmà mọ́mí ní yóò wá di ohun tí ó tutù mọ́ lára ìtutù náà kò wá kú ní gbé ìtutù nira o ìtutù àlàáfíà ni ká Allahu akbar. mi ò mọ̀ pé àdìsí gangan mú ọ̀rọ̀ àdébí Ibrahim wá mo kàn fẹ́ kà ní ìsìn mo rí pé nínú tí mo fi ṣe àkàwé ó wulẹ̀ wà nú àdìsí ó ní kàmáńká ti ala ìgbọ̀rọ̀ rí gẹ́gẹ́ bí iná ṣe jẹ́ lára àdébí Ibrahim tó tutù mọ́ ní tutù ti àlàáfíà. hátà inna linnari àwòkọ́ọ̀là lìjàhánàmà dọ̀jíjà mẹ́mbàrúdìyẹ. àlejò tẹ̀ wájú ó ní kódà iná náà yóò máa gbin mẹ́mbàrúdìyẹ látara tútù yẹn iná yẹn gan ọgọ́ máa gbin ìgbín tútù níbi tí ó tutù dé kìí ṣe tútù tó kéde tútù yẹpẹrẹ tútù tó lágbára ni àmọ́ tọ́lọ́wọ́ wa ṣe ìdíjú rẹ̀ ní àlàáfíà fún onígbàgbọ́ òdodo sọmọ yunadi lọrùn lẹbi náà káfọ lẹ́yìn ìgbà táwọn èèyàn bá ti bá wà nínú náà ọmọ náà máa kérora òun máa kérora mọ̀mìnì ni ó máa rẹ́rìn Allahu Akbar mọ̀mìnì òun máa nígbà tí kèfèrí tó bá ké ìrora tó mọ yunadi lọ́wọ́ lẹ́yìn náà tábà ọ̀ lẹ́yìn náà ọlọ́run wà á kó àwọn olùdẹ̀wùdẹ̀ àwọn tó bá páyà ọlọ́run ọlọ́run wà á kó wọn yọ wàyádàlú sọ̀rọ̀ ní àfíà jìsí ìyá ọlọ́run wà á fi àwọn alákòóso sí lórí ìpínlẹ̀ wọn wọn kúnlẹ̀ kánú náà ni rọ̀wá ahmadu wàgbẹ́ ìròhó wọ́n ní imam ahmed lọ́gbà àdìsí wa àti ẹlòmíì wàkọ́lá ibnu kathir ibnu kathir sọ pé àdìsí ò gọ̀rí ìbò àdìsí yìí o ẹjọ ẹnìkan ló gbà wá kó tó di pé ọ̀pọ̀ èèyàn wá tẹ́wọ́ gbà látọ̀dọ̀ nàbí sallallahu alaihi wasallam wọn náà sì ní jábìrì yẹn àbíkí ló kọ́ sọ̀rọ̀ báyìí jábìrì ibn abdullah wàkọ́lá ṣìkìtì àfa àwa ṣìkìtì ara àwọn àfa sẹ́ńtírì ni bọ̀tọ́ ti kú àwọn àfa sẹ́ńtírì ni ṣìkìtì wà michel alibani michel bonbaz àwọn tó ń lọ jẹ́ irọ́ nìyẹn so àfa ṣìkìtì wọn náà kọjá àdúgbò ọ̀kan pàtàkì ní tíra rẹ̀ òní tẹ̀síìrù àdìwáwù ìbàyà tẹ̀síìrù tó ní àdìwáwù ìbàyà ni. في تفسير القرآن بالقرآن nígbà tó wọ́pọ̀ tẹ̀síìrì tiẹ̀ sísẹ́mù tó lò níbi tẹ̀síìrì òní káfí kùránì tó kùránì ó máa ń mú àdìsí wá o gbọ̀yé o kèlè pé kò ní má àdìsí wá o túmọ̀ tí ò bá gbọ́ bàbá wa mú àwọn àyà yẹn wá yọ àlọ́ mú àwọn àyà ní ìwà tí wọ́n jọ ń sọ irú kan tí wọ́n jọ ń sọ ọ̀rọ̀ kan náà ohun tó fún tẹ̀sílù àdìbàdìbàyà ní discussion yẹn lásìkò yìí kí wọ́n ti gbogbo àyà kúránì ni wọ́n rí jù ṣùgbọ́n gbogbo àwọn àyà tó jẹ mọ́ pé a rí ohun tó jọra wọn gbogbo ẹ̀ ní bàbá yẹn ṣàjọ wọn á ń pè tẹ̀sírì ẹ̀ ní àdùgbà ìbàdà fi tẹ̀sírì bìlìkọ̀rá bìlìkọ̀rá. náà bàbá yìí náà wá jẹ́ nìkan tó tún nímọ̀ àdìsí wọ́n jẹ́ nìkan tó nímọ̀ àdìsí ọ̀dọ́ o wọ́n máa ń rẹ̀spẹ̀tì ṣe pàdébáni tẹ́lá ṣe pàdébáni ní hálkọ̀ wọ́n máa ń rẹ̀spẹ̀tì ṣe tí ṣe kàlùbáni bá ti dé sápọ̀ wọn wọ́n sọ pé já àṣẹ́kù nà alimuhadi bàbá àwọn alimuhadi kò ti dé wọ́n sì dáadáa fún wọn wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ wọn àdìsí wọn fẹ́ wíwá ìpìlẹ̀ àdìsí yóò fi ṣe àlùbáni lè rí bá wọn gángan fún ara rẹ̀ náà muhadi fún un náà ṣùgbọ́n sẹ́mà ẹ̀ẹ́d staff àbábọ̀ fún ẹnì kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ní o ọ̀tọ̀ọ̀tọ̀ ni o sọ àwọn àbá ìlú àṣekè tara wọn lókè lọ́hùn lókè lọ́hùn tọ́gbọ́yé àwọn kì í ṣèké tara wọn àmọ́ nísàlẹ̀ ní ààyè ìtọ́gbọ̀gbọ́ ni kí ló mọ̀nà tí wàhálà pọ̀ tó báyìí ìdí nìkan wọn gẹ́sí pé ṣìkì ti òun náà lẹ́nu níbi ọ̀rọ̀ àdìsí ọlẹ́nu bẹ́ẹ̀ ọlẹ́nu bẹ́ẹ̀ ó ní ìsìnàdùhù láàyè kùlù dáradárate àṣà ńgbà tó fẹ́ rán nǹkan mẹ́tò rí àdìsí ó ní ẹ̀gbàwá àdìsí yìí o kò kéré sí lẹ́wù ká sọ pé àdìsí yẹn o hasan àdìsí yẹn dáa tó túmọ̀ sí pé kò sí àbá kankan tó rọ́bìṣì àdìsí yẹn kókó ọ̀rọ̀ kò sí àbá tó ṣe kí ni o tó rọ́bìṣì àdìsí yẹn ìmọ̀ màá fàdùn gangan tó gbà wá korobishe Ibn Kathir korobishe Shikiti korobishe tó túmọ̀ sí pé nínú ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ìkìyàmá ònìyàn wà. wà á ní Abdullahi kọ́ látọ̀dọ̀ Abdullahi ó sọ pé wà ní ní kúmíláwá rídù wá. tẹ́ bá ti sọ pé wà á ní Abdullahi tani bá wí lẹ̀. Abdullahi. Mas'ud wọ́n bá wí tọ́ba jẹ́ Abdullahi ibn Abbas ni wàhán ibn Abbas oníwọ̀n bọ̀dọ̀ bá ti jásí pé Abdullahi ibn Mas'ud ni sísẹ́nà àwọn afáàmù sọ fún yẹn o ọba ti kàtí àtàwọn ọmọ pé wàhán Abdullahi hàdá Abdullahi ibn Mas'ud tọ́ba jásí pé ibn Abbas ni tẹ́gbẹ́ Abdullahi ibn Abbas ni ibn Abbas wọ́n wù lẹ́kùn bọ̀dọ̀ bá ti jásí pé ibn Mas'ud ni wọn sọ pé bùnú mọ̀sùn ò ní bá ò ní láti sìkẹ́tọ́ ni pé wọ́n sọ pé wà á ní bùnú mọ̀sùn ò ní gbọ́ ni wà á ní Abdullahi bùnú mọ̀sùn ò tàbí ká sọ pé wà á ní Abdullahi so títúmọ̀ sí Abdullahi ibnu Mas'ud.